ìjìyàyẹ́ ń fẹ́rẹ̀ lẹ́ ó má ṣe fẹ́ àlọ́mà ní ọ̀hún pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kẹ́yẹ wa má ṣe fò sí mi tán tí sọ kó pẹ́yẹ. ènìyàn ayé kìkìdá ọ̀rọ̀ nínú. ènìyàn ayé o wọ́n máa ń lọ́rọ̀ púpọ̀ gan-an ojú ò ṣe fi mọ̀ wà ẹ̀dá. mo bí mi máa ma gbàgbọ́dẹ̀ láyé mi o kẹ́ẹ́dá ni màá máa gbà láyé mi o. àwọn abatẹnijẹ́ wọ́n pọ̀ kiri o. wọn ò bẹ̀ṣùbẹ̀ gbà láyé yìí o. àwọn gangan ló yẹ ká pè lẹ́nu èṣù àmọ́ àdúrà tí mo ń gbà fún gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́. ẹyẹ wa ò ní fò sí mi tán tí ń sọ kò pẹ́ yẹ o. ìrírí eléyìí o kí wèrè máa gbàrọ ẹrù lọ́wọ́ PSP. Thank ah. you. Thank you. ìjìyàyẹ́ ń fẹ́rẹ̀ lẹ́ kó má ṣe fẹ́ràn lọ́mọ ní ọ̀hún pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri. pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ. kẹ́yẹ wá má ṣe fò sí mi tán ti ń sọ kó pẹ́yẹ ènìyàn ayé kìkì dá ọ̀rọ̀ nínú ẹni ayé o wọ́n máa lọ́rọ̀ púpọ̀ gan-an ojú ò ṣe fi mọ̀ wà ẹ̀dá. Thank you. Thank you. méjì la fẹ́ gbà ọ́ nínú káfá yẹ ṣẹ́bi kí la fẹ́ gbà náà kábà tọmọ lọ́mọ jẹ́ kí la fẹ́ gbà náà láì wẹ̀yìn wọ́ àfi kìkì dá ibi.

fẹ́rẹ̀lẹ́ kó má ṣe fẹ́ àlọ́mà ni ọ̀hún pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri. pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ. kẹ́yẹ wá má ṣe fò mi tán ti ń sọ kó pẹ́yẹ ènìyàn ayé kìkìdá ọ̀rọ̀ nínú. ènìyàn ayé o wọ́n máa lọ́rọ̀ púpọ̀ gan ojú ó ṣe fi mọ̀ ọ́ ẹ̀dá ah, o. Oh. Yeah yum yum yeah yeah yeah yeah. kẹ̀rọ mi má ṣe gbàgbọ́dọ̀. Sabadın beden yürüdü yambahı yam ye Yambahı kú òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ilé ẹni akú ọ̀hún rẹ̀ o. wọ́n ń ṣiṣẹ́ wọ́n rere o. sàmbádé ń bẹ́ẹ̀ lẹ́yìn lèmi yàrá ìyá mi yé. bí mi máa ma gbàgbọ́dẹ̀ láyé mi o. kẹ́ẹ́dá mi máa ma gbàgbọ́dẹ̀ láyé mi o. àwọn abatẹnijẹ́ wọ́n pọ̀ kiri o wọn ò ń bẹ ṣùgbẹ́ gbà láyé yìí o àwọn gangan ló yẹ ká pè lẹ́nu èṣù àmọ́ àdúrà tí mo ń gbà fún gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ ẹyẹ ọ̀nì fò sími tán ti ń sọ kó pẹ́yẹ o. yamba ṣẹ̀bi yamba òun yamba yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ kẹ̀lẹ́ mi má ṣe gbàgbọ́dọ̀. Yum, yum, yum. káyé má wá dogun wá bá mọ̀ pé a ṣe wá yé bẹ́ẹ̀ ni tàfàtàfà ò sinmi. àwọn kan ń ṣiṣẹ́ àwọn kan wá ń gbowó ṣiṣẹ́ ṣiṣẹ́ wá dàbí ẹni pé kò mọṣẹ́ ṣe mọ́ ṣẹ̀rí mi táyé ló sí ọ̀gá ọ̀hún tẹ́ bá rí ibi táyé ló gọ̀ sí ọ̀hún. ẹlùbọ̀ sí ọ̀gá ọ̀hún tẹ bá rí ibi táyé lùgọ̀ sí òun ẹ ò mẹ́rẹ̀ ọ́ ẹ̀dá ayé kìkì ọ̀rọ̀ nínú ẹ ò mẹ́rẹ̀ ọ́. bá fẹ́ bàná láì wẹ̀yìn wọ́ àfin kìkì dá ibi. Láńlá tó bá ròkè ẹ̀dákùnrin lẹ́nu ń bọ̀. Kò sóhun àṣegbẹ́ àṣepamọ́ ní ń bẹ. ẹni bá fà á gbòòrò kó máa rántí kó máa rántí kó máa rántí o gbòòrò àfàgò. màmá kan ju tùlú ọ̀rọ̀ ìgbòlú ọ̀rọ̀ kò kúnkún òkò ọ̀bẹ o ìgbẹ̀yìn ní kárò. jìyà ń fẹ́rẹ̀ lẹ́ kó má ṣe fẹ́ lọ́mọ ní ọ̀hún pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ. bağram bağram ve lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri. pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ. kẹ́yẹ wá má ṣe kò sí mi dọ̀tí sọ kò pẹ́yẹ. ènìyàn ayé kìkì dá ọ̀rọ̀ nínú. ènìyàn ayé o. ṣe fi mọ̀ wà ẹ̀dá bí mi má fààyè sílẹ̀ láti gbàgbọ́dọ̀ tó ní. n'ime chaya elu gosi káyé má wá dogun àbámọ̀ pé a ṣe wáyé bẹ́ẹ̀ ni tafàtafà ò sí ní. àwọn kan wá ń gbowó ṣiṣẹ́ ṣiṣẹ́ wá dàbí ẹni pé kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹ̀rí mi táyé ló bọ̀ sí ọgbà ọ̀hún tẹ́ bá rí mi táyé ló bọ̀ sí òun ẹ̀ ò mẹ́rẹ̀ ọ́ ẹ̀dá yẹ kìkì ọ̀rọ̀ nínú ẹ̀ ò mẹ́rẹ̀ ọ́ ó mà ga ọ́ mi máa fààyè sílẹ̀ láti gbà bọ́dẹ̀ o. tó ọmọ ẹ̀dá ẹ̀dá yẹn ń bọ̀. àtọmọlọ́mọ ń jẹ́ ìjàpẹ́ gbàná láì wẹ̀yìn wọ àfin ìkìdá ibi. Láńlá tó bá ròkè ẹ̀dákùnrin lẹ́nu ń bọ̀. Kò sóhun àṣegbẹ́ àṣepamọ́ ní ń bẹ. Ẹni bá fàgbùrọ̀. máma kánjú tùlú ọ̀rọ̀ ìgbòlú ọ̀rọ̀ kò. nítorí pé ẹni tó bá ṣèlérí ló fi ọjọ́ kan lọ́jọ́ tó fi oṣù oṣù nítorí pé iṣẹ́ ni ẹni gbẹ́kẹ̀lé ó yá ó yá ẹ jẹ́ ká lọ. kẹ́ẹ́dá mi máa ma gbà bọ̀dẹ̀ láyé mi ọ̀. àwọn abatẹnijẹ́ wọ́n pọ̀ kiri ọ̀. wọ́n bẹ̀rẹ̀ gbà láyé yìí ọ̀. àwọn gọ́gọ́ lọ́yẹ̀ká pẹ̀lẹ́ ní èṣù ènìyàn ayé ìdìgbà òro ni mo ènìyàn ayé ò wọ́n bá lọ́rọ̀ kó lọ́ ẹni tó ṣe fún mi wà ẹ̀dá kí ni mo fà ẹ́ sílẹ̀ láti gbàgbọ́ torí. àwọn kan ń ṣiṣẹ́ àwọn kan wá ń gbowó ṣiṣẹ́ ṣiṣẹ́ wá dàbí ẹni pé kò mọṣẹ́ ṣe mọ́ ṣẹ̀rí mi táyé ló bọ̀ sí ọgbà ọ̀hún tẹ́ bá rí mi táyé ló bọ̀ sí ọgbà ọ̀hún ẹ̀dá ẹ̀kìtì ọ̀rọ̀ nínú ẹ̀rùn mẹ́rẹ̀ ọ̀hún máa ga o. mi mi má fààyè sílẹ̀ láti gbà bọ́dẹ̀ o. má ọmọ ẹ̀dá ló máa ń dòrò. ènìyàn ẹ̀dá ló máa ború tí wọ́n kò láyé. Kó má ṣe bọ́ sọ́kọ́ ẹnìkan. wẹ́mbẹ́wẹ́mbẹ́. mi mi máa fààyè sílẹ̀ láti gbà bọ́dẹ̀ o, torí ọmọ ẹ̀dá wọ́n máa ń. te console. yàyẹ́ ń fẹ́ lẹ́ ó má ṣe fẹ́ lọ́mọ ni ó pẹ̀yẹpẹ̀yẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń bẹ lọ́dẹ wọ́n ń ṣọdẹ kiri. kẹ́yẹ wá má ṣe mi dọ̀tún sọ kó pẹ́ yẹ. káyé má wá dogun àbámọ̀ pé a ṣe wá mi. àwọn kan ń ṣiṣẹ́ àwọn kan wá ń gbowó ṣiṣẹ́ ṣiṣẹ́ wá dàbí ẹni pé kò mọ ṣẹ́ṣe mọ́ ṣẹ̀rí mi táyé lúgọ sí ọgbà ọ̀hún. ṣẹ̀bẹ̀rí mi táyé lúgọ sí ohun ẹ̀ ò mẹ́rẹ̀ ọ́. ẹ̀dá yẹ kì í yọ̀rọ̀ nínú ẹ̀ ò mẹ́rẹ̀ ọ́. ó mà ga ọ́. bí mi máa fààyè sílẹ̀ láti gbàgbọ́dẹ̀ ọ́. torí ọmọ ẹ̀dá. máa bò àwọn ni wọ́n bò láyé. Ṣé bọ́ sọ ẹnì kan máa ìsú nínú káfá yẹn ṣẹ́bi kíra fẹ́ gbà náà kábàtọ́mọlọ́mọ jẹ́ kíra fẹ́ gbà. wọn wá ní àwọn ọ̀rẹ́ méjèèjì báwo ni wọ́n ṣe mọ̀ páwọn làwọn. gbẹ́ni tẹ́ńgọ̀ gbẹ àwọn ni wọ́n dá láwùjọ. gbogbo ẹni tẹ́ńgọ̀ gbẹ àwọn nọ́ọ̀sùn wọn o. gbogbo ẹni tẹ́ńgọ̀ gbẹ tí wọ́n nílẹ̀ fi ń tọrọ ẹ̀dá ayé ṣẹ̀rẹ̀ ìṣẹ̀kọ́gbọ́n. ṣẹ̀rí mi táyé gan sí ṣẹ̀rí mi táyé wá sí o mo bẹ̀rù èèyàn mo sáré mo bẹ̀rù èèyàn mo bẹ̀rù ènìyàn ẹ kú oró nínú. kábà tọmọ lọ́mọ jẹ́ kí la fẹ́ gbà náà láì wẹ̀yìn àfin tìtì dá ibi. Lálá tó bá ròkè ẹ dákun ilẹ̀ ló ń bọ̀. Kò sóhun àṣegbẹ́ àṣepamọ́ ní ilẹ̀. Ẹni bá fàgùrò kó máa rántí Coma. ṣe bọ́ sọ oh, ẹnìkan ọmọ ìṣú ẹ.